ìgbà wo ni ìgbà wo ni Karimo ti ń sọ̀rọ̀ please I need Karimo Karimo's um, now ẹ jẹ́ kí n sọ kíníkan fún yín ṣẹ̀mọ̀ pé gbogbo nǹkan tí Karimo ń display lẹ́ni màá sọ game fún yín o many of you eh, sí lórí social media ṣẹ́rí ìyá vata. ẹni tó jẹ́ kí Wùnmí sá fún pátápátá ni ẹni tó jẹ́ kí Àṣànà sá fún pátápátá ni ìyá vata. ṣẹ̀mẹ́ pé Kàrímọ́ kò fẹ́ sọ̀rọ̀ ṣẹ̀mọ̀ bẹ́ẹ̀ Kàrímọ́ ò fẹ́ sọ̀rọ̀ but ìyá because for one reason or the other àdúrà wa náà ló ń gbà náà bóyá owó tí Àṣànà ń fún ìyá ó ti stop ni géèmù ya àbáta play ìyá àbáta ṣe bíi pé ó ń gbèjà àṣànà ó ń bá kàrímọ́jà but ó mọ̀ ọmọ fàbẹ́rẹ́ bú kàrímọ́ láti jẹ́ kó máa tú àṣírí sí ni ìyá àbáta mọ̀ nǹkan tó ṣe gan olórí burúkú ni o abẹ́ẹ̀gẹ́tẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn but that is not the bone of contention ẹ jẹ́ ká lọ wá ẹ jẹ́ ká lọ wá ibi tí ń bọ̀. Okay, but I have somebody that's working in my head. No, no, me like àwọn Karimo gangan mo fẹ́ gbọ́rọ̀ ẹ̀ ń bọ̀ ẹni sùúrù. Hmm. the voice note wey Wunmi team. ò oh, báwo la ṣe lè rí gbogbo Um, sis mi tẹwà lamẹ́ríkà mo ti rí yín sìn.

anyway ẹ jẹ́ kí n máa fẹnu sọ ẹ jẹ́ kí n máa fẹnu sọ mi ì rí àwọn kinní yẹn mi ì rí àwọn nǹkan yẹn ẹ ẹ jẹ́ ó dà mo rí ti fóònù mo ń bọ̀ mo ń bọ̀ mo rí ti fóònù ẹni sùúrù mo ń bọ̀ ẹni sùúrù mo ń bọ̀ mo ń bọ̀. ilé o bàtà ìfọwọ́sowọ́pọ̀ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ lẹ́yìn sílẹ̀ o. ṣé mo ní bàtà unisex ni.

I couldn't hide it. I couldn't I couldn't take it anymore. Mo believe pé tin bá take e. Mo deceive ẹ̀yin tí mo wá ton tani. I could not take it anymore. I had to come out láti jẹ́ kẹ́yin èèyàn understand nǹkan to ń ṣẹlẹ̀. Okay, Tọ́lá le ilé Sanmi. Okay, sister Comfy. Ẹ jẹ́ kí n lọ sí Tọ́lá ní ilé okay ṣé nǹkan tí mo sọ yé gbogbo yín ìbídélé tí mo dẹ̀ bọ́ta tí mo sọ̀rọ̀ bàbá bàbá dẹ̀ mọ́ pé kò ṣe pé mo parọ́ mọ́ wọn mo sọ̀rọ̀ yẹn tán jọ yẹn bí ṣe sọ̀rọ̀ yẹn tán bí ṣe wọlé àwọn èèyàn pè mí gan I refuse to pick people's call but níbi tí mo wà yẹn náà ni mo ti ń ara mi pa pé ah BJ kò bá má jẹ́ sìn níwájú ọlọ́run àti ènìyàn mo sùn mọ́jú yẹn mo tún bọ́ta lẹ́sẹ̀kẹsẹ̀ mo bẹ bàbá yẹn àbí nǹkan tí mo sọ yẹn now kí mo fẹ́ fàyọ because ìpìlẹ̀ tó fi pínlẹ̀ olùlẹ̀ nation ìpìlẹ̀ irọ́ ni so wọ́n máa ń fi irọ́ kan bò ni wọ́n máa ń fi irọ́ kan bò ni. tó bá jẹ́ pé lótìtọ́ àti lódodo àṣànà ò mọ̀ nípa ikú Mohbad kí ló dé tó run helter skelter from pillar to post just to cover what is not even covered. gbogbo yẹn má gbàgbé pé mo sọ fún yín ìtorí ẹ má gbàgbé nǹkan ni gbogbo nǹkan tó ti kọjá tó ti ń ṣẹlẹ̀ ni mo ti sọ fún yín ẹ bá mi dìyẹn mú ẹ tí wọ́n ti pé mo sọ fún yín pé àṣírí gan máa tú kàtórí justice gbogbo nǹkan tí mo ti sọ lọ́lọ́run wá ń bá mi fi àṣẹ sí because mo ò fi inú méjì ṣe justice mo ń jábí pé ọmọ mi ni Mohbad ni mò ń jábí pé mo wà gbogbo Mohbad èmi ni mo fi inú mi gbé oyún Mohbad tí mo bí ni gbogbo nǹkan tí mo ti sọ lórí ìkànnì yìí òun ló wá ń ṣe àbí mo parọ́ ń bọ̀ ń bọ̀ ṣé rántí mo ní tí ọlọ́pàá ò bá fún wa ní justice ṣé rántí mo sọ mo ní justice yẹn wàá fi ọwọ́ ara wọn ṣera wọn. ẹ wá wo bí àṣírí ṣe ń tú lọ́tún lósì wọ́n ní nǹkan kan lèèyàn máa ṣe tó máa fi trigger nǹkan kan mo máa ń sọ kinní kan tí n bá ti gbé ẹ̀bí fáláre tí n bá ti gbáláre fẹ́lẹ́bí lórí justice ìjọ yẹn ni kọ́lọ̀ máa fún wa rí ṣùgbọ́n náà tó rí gbogbo akitiyan gbogbo yín tẹ̀ ń wò mí ẹ̀ tọ́mọ́ bàbá Mohbad ẹ̀ tọ́mọ́ ìyá Mohbad ṣàmọ̀ wọ́n rí ni odindi eleven months going to 12 months uh, many of you tẹ̀ ń wò ẹ le sun one week kẹ má ronú mubad. ẹ le jókòó ìṣẹ́jú meji kẹ má ronú mubad. Church tí mo lọ lé very elderly woman bó ṣe dárúkọ mi báyìí because mo logo ní ipe mo fe fẹ́ jẹ́ káwọn èèyàn rí mi ṣùgbọ́n torí pé a jẹ́ ìmọ́lẹ̀ kò síbi tí ìmọ́lẹ̀ bá dé wọn rí ni bí àwọn dádì mi ṣe dárúkọ mi the mommy yẹn she's i think she's in her late eighties wọ́n dìde níbi tó wà wọ́n pè mí àdúrà ló ń ṣe fún mi mo pàdé àwọn nkú kan náà bọ̀dá yẹn ń ṣe àdúrà tinútinú ló fi ń ṣe àdúrà yẹn kí lẹ fẹ́ mi mo ni ní ṣùgbọ́n ebi ò pa mí. nǹkan tó bá wá mú mi gba ìjẹkújẹ lọ́wọ́ èèyàn kí n má wàá sòótọ́. abẹ́ gbọ́ mi now bàbá Mohbad ìgbà tí Mohbad kú bàbá Mohbad kò délé yẹn láti ìjọ́ tó ti kúrò ńbẹ̀ láti alẹ́ ìjọ́ tó ti kúrò ńbẹ̀ pọn tó ti kúrò ńbẹ̀ tó ti lọ sin ọmọ yẹn bàbá yẹn ò débẹ̀ mọ́ bó ṣe jẹ́ kó rí nìyẹn ilé yẹn di èèwọ̀ fún bàbá yẹn ìyá Mohbad náà àárí fún two weeks but ìtorí Ìyábọ̀ Òjó lórí burúkú àtàṣànà wọ́n lọ gbé ìyá Mohbad wá after two weeks tàti sọ pé ìyá ẹ̀ ti kú àárí ìyá ẹ̀ tí ìyá Mohbad bá tiẹ̀ máa mọ̀nù Mohbad ṣé inú ilé Mohbad ló ti jẹ́ kó jókòó sí kó mọ̀nà ẹ̀ ọwọ́ àjọ ń jẹ bọ̀kọ̀tọ̀ wọ́n jọ ń jẹ ṣàkì ìgbà tí àwọn olórí to olùlẹ̀ nation tó máa twist ọ̀rọ̀ yẹn wọ́n ní bàbá Mohbad lọ kó aṣọ nínú ilé ọmọ ẹ̀ wọ́n ki bàbá yẹn kò sépè tó ń ṣe fún bàbá yẹn lórí nǹkan tí ò rí bẹ́ẹ̀ ṣe rí gbogbo ninety nine percent of ẹ̀yin Ten. ń tẹ̀ ń mọ́ bàbá yẹn tẹ̀ ń ṣépè fún wo ẹnìkan wo pé yàn lásán ni ẹ wo pé kò jẹ́ nǹkan kan tí nemesis bá ń catch up on you all tí ọlọ́run bá fi ya jẹ gbogbo yín àní mọ̀ nǹkan tẹ́ ṣe ẹ wo bó ṣe manipulate gbogbo èèyàn wọ́n ní bàbá yẹn lọ sínú ilé olórí buku ọmọ àṣànà tó ma ṣọ́kú mọ́ ìyá ẹ̀ lójú láìpẹ́ ọjọ́ kò bọ́ta sọ pé bàbá yìí ò dénú ilé àwọn ibi tí wọ́n fi ojú sí ọ̀nà ògbàbẹ̀ gbogbo nǹkan tó orchestrate gbogbo plans wọn lórí pé kán di ẹrù tí ò ṣe ti bàbá yẹn lé lórí ọlọ́run yí padà ó dálé wọn lórí ó fi èdè àìyedè sí wọn láàrin uncompleted assignment ó gbé sí wọn láàrin mo ti sọ fún ọlọ́run ní bàbá ní kọ̀kọ̀ mo ní wọ ọlọ́run ọjọ́ tó bá ti ń gbẹ̀rẹ̀ fẹ́lẹ́bí ọjọ́ tó bá ti ń gbẹ̀rẹ̀ fẹ́lẹ́bí ìjọ yẹn ni kò má gbọ́ àdúrà wa lórí justice for Mohbad. ìgbà tí mo máa bẹ̀rẹ̀ mo sọ fún yín abẹ́ ìrántí mo ní justice for Mohbad is gonna be a very long journey and a bumpy one láàárín I will come and drop. abẹ́ ẹ̀gbọ́n mi ọ̀pọ̀ òjò ló ti rọ̀ sílẹ̀ ti fímú mo sọ pé mo ò ní sọ gbogbo nǹkan tí mo tójú mi rí tó ṣẹlẹ̀ ní orí justice for Mohbad ìtorí mo fẹ́ distracting and I don't like when people are calling me calling me BJ Showa okay no I don't like it I know you care about me but mo sọ fún pé lórí ìrìn àjò justice for Mohbad yìí ló wà lẹ́yìn mi kò ń tó bá jẹ́yàn ni a ṣoríṣiríṣi fún mi a lo power ẹ̀ má ti sọ pé mo ṣe mọ́ abẹ́ ẹ̀gbọ́n mi tá a bá ṣe justice tán tá bá gba justice yẹn màá sọ everything back to back for him. I just don't wanna distract anybody. I don't wanna distract anybody. Wọ́n parọ́ mọ́ bàbá yẹn. Àṣeyà Mohbad gángan, sorry, àṣeyà àṣànà gangan ló lọ jí Gúúsì Mohbad ló jí bàtà ṣé bẹ́ẹ̀ làwọn àṣànà kúṣẹ tó ní ìgbésí ayé wọn ni ṣé bẹ́ẹ̀ lọ kúṣẹ tó ní kéèyàn bá tún rówó bàtà mo dẹ̀ gbọ́ pọ́nìkàrí mọ́ra bàtà fún ó tún gbowó yẹn sápò náà ni ẹ ti rí pé ìyá àṣànà gan apá ọkọ jayé abájọ tó ní bàbá mẹ́fà ọmọ mẹ́fà ló bí òun tí ìyá gbọ̀n lọmọ wọn ọwọ́ ìyá ẹ̀ ló ti rí ká pa ọkọ jayé. ká fi ọkọ ṣe ìtùtù ìtorí ṣẹ́ńjì. àbẹ́ ẹ̀gbọ́n mi oni ní kó máa bọ̀ lamẹ́ríkà ó jí jacket ó tún jí trainers ẹjọ́ ṣé bàtà Mohbad ṣó ó lè fit ìyá yẹn ni kàn tí ẹjọ́ máa wọ size kan náà trainers ọkùnrin yàtọ̀ sí tóbìnrin kẹ́ lè mọ ibi tí ní ojú kòkòrò dé. ojú kòkòrò yẹn ló mú wọn tó fi kó àṣànà kó pa ọkọ Jayé ní age twenty six ọmọ kékeré ẹ wo gbogbo nǹkan tí ojú Mohbad rí ìyá Túndé àbúrò ìyá àṣànà gbogbo ibi tó bá wà lẹ́ni ò ní jèrè láyé ò jèrè lọ́run gbogbo ìdààmú àti ìdánwò tẹ mú Mohbad go through gbogbo ẹ ló máa go through láyé ẹ tọmọtọmọ lórúkọ Jésù àfi tọ́lọ́wọ̀ bá sí lókè wọ́n ní Mohbad kú tán ẹ mú credit card mu ẹ elofin order Chinese ah Asana bela láyé ẹ bàjẹ́ tó ọmọ ìlẹ́lẹ̀ ẹlẹ́dẹ̀ tó mú kúrò nù gọ́tà tó fi sórí bẹ́ẹ̀dì ó jábọ́ gbẹ̀yìn náà ni. ọkùnrin àtobìnrin tó ń mí lẹ́nu tẹ bá máa fẹ́ ọkọ contentment ke ni kẹwò láyé ó lè má sí ṣùgbọ́n ìtẹ́lọ́rùn wà òun lọ́rọ̀ bàbá Mohbad ó wá yà mí lẹ́nu ìgbà nation tó ní mú ó fẹ́ ẹ̀ ó fẹ́ fi ṣògùn owó ṣọmọ tó bá kóló tó bá máa ṣògùn owó ti ṣe tipẹ́ ten years àná sí mọ́mí ó wọnú ayé náà ó lọ sí poli daddy send me go poli daddy I am sorry ó wọnú ayé know? ó bá àwọn ọmọ ayé ṣadé tó bá máa ṣògo owó kò ṣògo owó ń yẹn because ẹ fẹ́ justify olórí burúkú irọ́ tó bí yín mọ́ láyé yín tá ẹ̀ lè ṣoríire ìtorí ẹ̀ lọ́lọ́run ṣe ń túmọ̀ yín ká ìtorí ẹ̀ lọ́lọ́run ṣe ń tú yín ká ìmọ̀ ọ̀tún ìmọ̀ jọ ìmọ̀ oríta mẹ́ta ni mo fi gbàdúrà fún yín ìmọ̀ oríta mẹ́ta ò kì í ìmọ̀ gbogbo ẹ̀yin olùlẹ̀ nation pátá ìmọ̀ yín ò tún jọmọ́ láyé Kini ni Mohbad ò bá ṣe tẹ̀sán pé wá gbébọn ó fẹ́ lọ pàyà àgbà ó fẹ́ fi ìyá àgbà ṣòwò ẹjọ́ láago mélòó ọmọ yìí bàbá ẹ̀ sọ́fà bàbá ní ọmọ yẹn máa ní káwọn lọ kàn kóló káwọn lọ pa, á káwọn lè oúnjẹ jẹ ẹ wá ní Mohbad ó mú bon ó fẹ́ lọ pàyà àgbà ó fẹ́ fi ìyá àgbà ṣòwò I shall not make it make sense. Olórí burúkú ni ẹ́. Wọ́n sọ pé o lè dá gbogbo dindi ìlú. Ṣùgbọ́n mi ti sọ fún ẹ wò mí dáadáa. Kóbìnrin tó àtọ̀rìn kọ́kùnrin tó àtọ̀rìn ká wẹ́n tó máa lómi lẹ́yìn jura wọn lọ.